姐姐。 tí mo rí lójú àlá mi nù n tó wá jẹ́ ìjọ lójú fún mi gan ni pé ó ṣe lè jẹ́ mi lóye àbúrò rẹ ní ọmọ òyìnbó lù ọ́ wò àwọn èèyàn mọ̀ pé àlá máa ń rọ́ṣẹ́ ni àmọ́ àlá tèmi aláàpẹrẹ ni mo jẹ́ o ẹ bóyá kó o sọ fún àwọn òbí yín kí wọ́n ṣe nǹkan kan sí. Ah, ah, ah, gàjà kí n bá ilé sọ fáwọn òbí mi wọ́n ní kẹ́mi lóye ó pa mí lójú ayé mi. ṣé bẹ́ẹ̀ náà kórìíra rẹ tó ni lájà wọ́n kórìíra mi kódà gan mo máa ń rògbò pé àwọn kọ́ ló bí mi. ẹyin àròkàn ní nẹ́kọ̀ àsùnwọ̀dà wa ìbàdí ẹ̀ náà ló kù àwọn àgbà pé sùúrù tó lọ́jọ́ ẹnì kí n mú un tì wọn ò ní pé wàá mú un kù láàrin ṣé o ti gbọ́ mo nífẹ̀ẹ́ rẹ o ò ń gbòórí ọmọ akúlàárọ̀ jí lọ́jọ́ alẹ́ olólùfẹ́ mi. ọ̀yà lónìra o ọ̀yà lónìra ọ̀yà lónìra o ọ̀yà lónìra araba ń bí lónìlẹ̀ ìgbọ̀nsẹ̀ ọ̀yà lónìra o. èmi mo làbíkẹ́ o olólùfẹ́. sàgbé ni mí ara lè sà ọmọ ojúgbélé ojú yan gbá ọkọ ọmọ ṣe kan kó mi n ó ṣe kan kóra mi. ẹ dákun ẹ ǹlẹ́ òye ẹ kú tẹ́ ò àbíkẹ́ bí ìbá ní káàbọ̀ ńkọ́. mo ní bí ìbá ní káàbọ̀ ńkọ́ ní ìnáwó látàárọ̀ yín tó ṣe látàárọ̀ rẹ̀ iye lọ́sí mo ní kẹ́ kú ní oríṣà sẹ́ẹ̀tì rẹ̀ kó o ti lọ o ti rẹ̀ kó wa. ìyá mi mo ní kí n ṣe tán náà ẹ̀mí lóye ń sọ ìyá mi. kẹ́mi lè yòó dé àbíkẹ́ ọ̀fẹ́ mọ̀ sẹ́pin òun ló dàbúrò rẹ̀ bóyá. ọ̀fẹ́ mọ̀ ọ̀fẹ́ mọ̀ sẹ́yìn bóyá ìgbàpọ̀ ìgbàpọ̀ kọ́ tẹ sáré tó ti sá fún mi òun ló dàbúrò o èèrà ni ó lè ọ̀lẹ́ àbíkó òkú lójú ewu ta ni ó ṣe látàrọ̀ náà ìlọ́kọ̀ tí ò sí parí tí ò sí dọ́mọ̀ ṣe pé ìyá ó rí kí ìlọ̀tọ̀ mi lọ́tọ̀ bí ajé ẹlẹ́kọ̀ọ́ tí ẹ bá fi ọ̀la. ìjà onírú ọmọ ni àwẹ̀lẹ̀wà ọmọ tó fi ń tọrọ láàrin rẹ̀rẹ̀ kò dúdú kọ rẹ̀rẹ̀ lọ́dà jù láàrin mọ́kẹ́ fún èmi ọ̀rá dá mọ́ kù síbi kan ajá ló sì ń ṣe àgbò ló sì ń ṣe rọ̀rọ̀ àbíkẹ́ òun lẹ́wà láàrin àwọn obìnrin. olórí burúkú wo ló nà ọ́ bí dáadáa rẹ ò bá tiẹ̀ lè jà ó láàbúrò tó tó gbójúlé dákúntàn kí rèé bá kí ló ṣe ìyá mi ni. ló ṣe ìyá mi. ibi wọn náà ni mo ń sọ. wọn náà ti mọ bí èrè ti pọ̀ tó lórí oríṣà. ìyá mi wá ní mọ́dákà. mo wá ní mo bá dúró sí ọ. ìyá mi ti gbá mi lójú gbá mi. Elédùà ó mọ̀ dá akẹ́lẹ́dọ̀ ó yọ̀ǹda làákàyè fún ìrìn mo wá ń sunkún bí arìndè. títóbi ìrẹ́lẹ́dùà ọba tó yọ̀ǹda ọgbọ́n fàbúrò tó fi ṣàgbà ẹ̀gbọ́n ẹ̀. òwìwí ti jọ ẹyẹ ẹgbẹ́ rẹ̀ ní òwìwí ọgọ́ ọmọ táyé bí ìlàyé nǹkan ọmọ ire làbíkẹ́ àbíkẹ́ onírú ọ̀ àbíkẹ́ mọ̀ sunkún. ẹ ẹ sunkún jí ọmọ sun bóun lọ lẹ́nu sọ yín lẹ́nu ìyá mi. bàbá rẹ balẹ̀ kò lè sọ èmi lẹ́nu o yọ yà sọ ara rẹ̀ lẹ́nu tó ti yọ sáàtúrí pé yọ sọ alẹ́ nu yóò ṣe tí ọ̀dà ní ilé ìwé tí ẹ̀ gbọ́n nígbà tí wọ́n sọ kútọ́ pàdé ẹ̀ lọ́nà kí n wọ̀ wá sí. ẹ jẹ́rìí mi mo bú dáadáa. lórí gbogbo àgbàlagbà tó ṣe é gbọ́n òun gun òun ọlọ́run sì fi kíni sí ọ la ìwọ lọ́kọ̀ orí kọ̀ mọ́ ẹkún yà ti sún ẹkún ẹgbẹ́rẹ́ òun yóò àbíkẹ́ ìdèdèrè ọmọ rẹ ní mọ̀ sàn fún. yọ̀wọ̀ fún yín bẹ́ẹ̀ làbí ni mo mọ̀nà dèdèrè sẹ́yìn ní bá sunkún yà ní sunkún orí ìbú ní sunkún egbére lọ táwa ní. ní bàjẹ́ tó ìyá àrílọ́wọ́ rẹ̀. kí ni màá ṣàbíkẹ́ ìgbà ah! ẹkún ti ajẹ àwọn ẹnṣẹ ti ẹyọ náà mọṣẹ ti di ní tàǹtọ. ń bọ̀ bá padà bí yóò wá ṣàlàyé tí bá ah! palẹ̀. o sùn mi ò wọ́n ti ẹ̀ palẹ̀ kàn ní ìmọ̀. Ah, ah, ẹ̀gbọ́n ìyá mi ṣe bèmí ni wàá palẹ̀ rẹ̀ mọ́ ni. ẹ ẹ wà á kú ẹ ẹ ṣe lè bá mi. kí là ń bá mi sọ dáadáa yìí kí lọ sọ yìí ọmọ bàbá jẹ fún mi bẹ̀rẹ̀ kọ ọmọ kọkiri fún mi ọmọ bàbá jẹ fún mi ọmọ bàbá jẹ fún mi èwo ìpẹ́rẹ́ pàlàkì àwa nù bẹ̀rẹ̀ kọ ọmọ kọkiri mẹ́kọ mẹ́kọ kódà wọn ò lè tú bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ wo lọ́ọ́ máa sọ kókó díẹ̀ bẹ́ẹ̀. lẹ bá mi ni. ẹ ra wú o irú bí oyin ojú ìlú mi wẹ̀lẹ̀mù wẹ̀lẹ̀mù ọ̀nkọrin ni. ẹ ra wú o irú bí oyin dé ó tán ogbólóò méjì tó èwo ni ẹjọ́ gégégégégégégé. ẹ̀mí lóye gàràgàrà rẹ pọ̀ o gàràgàrà rẹ pọ̀ bí n ti sọ fún ọ káláyé tó dáyé ni wọ́n ti ń polówó pé ẹ ra ẹ ṣe bẹ́ẹ̀ ojú irú mi wẹ̀lẹ̀mù irú bí oyin mọ̀dé. wọn ò ní ọmọ polówó àmọ́ èwo ni a máa polówó bí ẹni kọrin ọ̀nkọrin ni ogbólò méjì tó bàbá edélu tá ń lọ bàbá ìta wọn nà ọ. ẹ̀mí lóye tó a lè mú mi ni. mo ní sáré ká mú ó ní kọ́bọ̀kọ̀bọ̀ ìwọ ṣe dúró. ẹ arú ẹsẹ̀ bẹ́ẹ̀ wẹ́lẹ́mù. ẹ sọ fún mi bó wàá ní àlá tó tó kó la. Ah, bí mo bá lálà èmi àti ẹ ta bá ń jó ta ń jó ta bá ń kọrin ìfẹ́. lójú àlá náà. aláàmọ̀dùn ah, gan. Ah, wọ́n jẹ́ parọ́ tán ọ́ ẹ̀mí lóye wọ́n jẹ́ parọ́ tán ṣé orí lẹ́yìn bá ti lè lálàá lójú àlá tó ti ń gùn lójú àlá mm, mm. ẹ ojú ayé rẹ̀ kì í sábà san. gbàgbọ́ rẹ nù bí ó ti rí ni. ẹ má tẹ̀jà lọ bẹ̀ mọ́ èmi ló ṣe ọ̀gá tí o fi kiri lónìí. ṣé o mọ̀ pé èmi ló lórí inú ilé wa ni. Ah, o ti dá láṣẹ nu o. èmi ni o ní tí n bá ti wí òun lábẹ́ gé Àbíkẹ́ ó ti parí èmi àti ẹ̀kọ́ ó ti kiri lọ. dákun torí Ọlọ́run ta ni ẹ̀gbọ́n láàrin ìwà àti Àbíkẹ́. Àbíkẹ́ lẹ̀gbọ́n àmọ́ èmi là. ó ó ìwọ làgbà. èmi nì. jẹ́ n sùn tọrọ fún ọ. ṣé o mọ̀ yìí pé téèyàn bá kọ téèyàn bá sọ pé èèyàn ní fi dúdú ṣiṣẹ́ tó bá dàgbà yóò fi funfun ṣiṣẹ́. kó ló sì máa ń ṣe báyìí náà ṣé wọ́n ń ṣépè fún mi ni. ìṣépè fún ọmọ ṣòó tọrọ fún ọ ni nígbà tí ọba mọlá nísìn tó gbé àti kiri àti ṣe iṣẹ́ ó ní ọlá tó bá délé nínú ilé mi bó ló sọ àpàdé. mo tẹ̀ jáde díẹ̀ tán ṣé ṣé àgbọn sọ̀rọ̀ mi fún ọba lọ́rọ̀ tó fẹ́ kì yóò mọ̀ lọ mi. ẹbí lóye ṣọ́ọ̀fù mi lẹ́ni ẹ̀mí lóye ẹ̀mí bá níbí. ọ̀rọ̀ mi ti wá dórí ìta òwe ni mo bá yìí bàbá mi ní dandan mo gbọ́dọ̀ mọ ọkọ̀ wáyé bíbẹ̀ ẹ̀kọ́ ọmọ tí bọ̀ yìí lòun ò fi ní pé tí ò tẹ̀lé lọ́rùn. Ah, ah, ah, ká mọ̀ rí o torí kìnnì eh, gbọ́ná ìwọ ò ṣe mú òjò lọ òjò eléyìí mọ̀ kàn dára rẹ̀ láàmú ni kò sí tèmi ò fi ṣe ṣé èyí ni mo lọlé lọkọ̀ lọ́ọ̀ má jẹ. ó dà náà àyándọgbọ́n kọ́. àyándọgbọ́n ló béèrè báwọn sọ ọmọ tó ṣe fún mi. ká bàbá àlẹ̀kẹ̀ akóyè kó tó àwọn sọ̀rọ̀ nípa olówó ni mí mo lè má jọ tàgbálù mọ̀mọ́. èrò wa ni. ẹja délé. ẹgbẹ́ mi o. tó o bá lọ. ẹgbẹ́ mi àádọ́kùn. Ah, bóyá lọ bóyá dúró. Ah, a lọ kọ́ bẹ̀rẹ̀ ká gbà lù mọ́ ni o. a sì mọ̀ sí pọ́wọ́ dání ilé ẹgbà mi o. ìgbà yìí tó wó ni wọ́n jẹ fún ló. gẹ́gẹ́ inú rẹ̀ bọ́ọ̀lù ẹ̀yin gẹ́gẹ́ ìṣẹ̀dẹ́. Ah, àfẹ́sọ́nà mi ni eh? àfẹ́sọ́nà mi ni o. irọ́ ni ni bó bá ṣe pé lóòótọ́ mm. ẹ sọ́nà rẹ ni mm. ah, ó jẹ́ ìsílẹ̀ ọba. Ah, mo gbé o eh, ah, mo gbé o mo gbé o ẹgbẹ́ ọmọ ẹ̀rọ gbọ́dá ni ṣé bá fẹ́ sọ́nà lẹ́kùnrin ayé eh, àwọn èyí sì sọ ọmọràn tí mo rú ìbínú tara o mm. ẹ ṣe tí ó táwa náà rí ni. ẹ wo ẹ dákun tí yóò ní ta o lágbo ilé wa gbọ́dọ̀ ọmọkùnrin tá ìdẹjẹ ọkọ eh? ẹ má bàa yé mi jẹ ṣàánú mi. àbí nǹkan mẹ́rin. mo gbé o mo tiẹ̀ wá dáadáa o mo tiẹ̀ dáadáa ẹ má pè mẹ́rin kí n kọ́ lùdò wò jẹ́ kí wọ́n ah. bá ti mọ̀ pé ìlẹ̀sẹ̀ jẹ́ kémi ó ṣe. Ah, ah, má bọ̀ má bọ̀ ẹjẹ má bọ̀ ẹjẹ má bọ̀ má bọ̀. kéńgé múlá jẹ kéńgé lulu túsí kéńgé múlá jẹ. Lọ́sì lọ́sì o lọ́sì túsí lọ́sì lọ́sì. Ọyọ bá ń bẹ wọ́n ní sáà mi. Yá. Yá. Yá tèmi o ọmọ o ọmọ ayé tèmi o. Àlọ́ yìí ọmọ wa yẹn. Sọ́jà sọ́jà o lórí mi lẹ́ẹ̀kan náà ó gbé o. ìwọ kí ni bẹnu bí àpò àyà. sọmọ àwọn ọmọ ọmọkùnrin ni. mọ̀mọ́ wọn ọ̀rẹ́ làwọn mẹ́tẹ̀ẹ̀ta ah! àfẹ́sọ́nà yìí rẹ̀ ló mú wọn lọ. bẹ́ẹ̀ni sọ ọmọ àdẹ́sẹ́nu bí àpò àyà. ẹ jẹ́ gbọ́dọ̀ ó yẹ sọ́ńtọ́ fẹ́. Eh. ọ̀rọ̀ wà ọ̀rọ̀ eh. wà ọlọ́wọ́ ni akẹ́yọ̀ pàdé olórí burúkú lọ́nà. Ah, akẹ́kẹ́ ni ẹ̀sẹ̀ kọ́ gbègbè àjẹ́ ọmọ fẹ́ fọjọ́ lọ́jọ́ lọ. Ah, ọ̀rẹ́ ẹ̀ máa ń lọ́wọ́ ránṣẹ́ ó lọ sí adé torutoru ó lára kú ó lára kú ó lọ fẹ́ dàpọ̀ fẹ́ tún padà mú wo ipò fẹ́ tún sí pò fẹ́ làkàkà àwọn náà wà wò ó dé ìlànà ṣe ó sì sọ pé ká dàbí ọgbọ́n pé ká rẹ̀ ní bá wúwo tó bá rí mi sí ìmọ̀ òbúyẹ́ náà bàbá yẹn sọ pé ọ̀tún rẹ̀ ni ọ́ ìyá wà jẹ́ rí o òṣìṣẹ́ jẹ́ ẹ wo bàbá mi yóò ní bàjẹ́ o ẹ níyàwó ẹjọ́ ọdún làásù jẹ́jẹ́ mi mo jòkó lé o ẹ lè e léwu ikú náà ẹjọ́ náà ti ní mo ti mọ̀ pọ́ màá sí ìpàdé ni o wọ́n kí lọ fún mi pé bọ̀ ọ̀rọ̀ ṣe é kí mo yún fídífídí bí ìdí àgbẹ̀ pé kò ní yọ ọba pẹ́ pẹ́ ń sọ ọ̀làdà ọ̀làdà dákúdákẹ́. ọba ó ṣe tó tó yìí ó ṣe ó yẹ ìmìgbà lẹ́nu òrùlé mọ̀ bàjà mọ́lẹ̀ o. àwọn fẹ́lẹ́ tó ní kò jẹ́ wọn nípò àṣẹ kí etí mi á mọ̀ pé èèyàn bẹ́ẹ̀ ni. kò tí ẹ sì yìí tó ṣe fẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ó ti kúrò ní mọ̀jẹ̀sí ọjọ́ ti ń lọ lórí ìrẹ́ èmi náà mọ̀ pọ̀ jọ ń lọ lórí mi àmọ́ ṣé ìwà fẹ́ǹsì ò tẹ́ lọ́rùn ni bí bá ti torí pé mo fẹ́ lélẹ̀ mo fẹ́ǹsì ò tẹ́ lọ́rùn náà làtún ní padà túká. ó dáa kò burú elédùn ó kúkú pèsè ọkọ tẹ náà fún un. èso tán nígbà mo gbọ́ báyìí tí mo wò sórí àtẹ̀gbọ́n àtàbúrò wọn. jẹ́ ká fi wé ti àyà àti ọdẹ tó wà lórí ẹ̀gùn àtẹ̀gbọ́n àtàbúrò gbéra wọn báyìí wọn á mú wọn rí mọ kí a fi kẹwù. Ah. Hmm. ìkẹwù. Ah. Ah. ẹjọ́ pọ̀ o ti dé láti yaba apẹ̀nà tí mo rọ. Ah, báwo ẹ pé ẹ fẹ́ rán mi ní yaba apẹ̀nà àmọ́ tí mo fẹ́ mú lọ bẹ̀rẹ̀ ṣàlàyé ẹni tí ń sì lọ bá gẹ̀ tí ì sọ fún. Ah, mo ní ọwọ́ bá mi gbé nǹkan lọ sọ́dọ̀ ìyálàjẹ lába apẹ̀nà sóòtún lọ́ọ̀mọ ìyálàjẹ ni. ọ̀dà ọ̀ tẹ̀lé mi wọlé nísìnyí torí mo ti gbé sínú yàrá ṣùgbọ́n ibi tó ń lọ ìyálàjẹ lọ́mọ náà ṣe kó tún débẹ̀ kó tó lọ ranjú mọ́ wọn ń fẹ́ wàhálà o. èmi kọ́ ni mò ń ranjú mọ́ wọn ní ọmọ ranjú mọ́ mi. owó ò lè bójú ẹ̀ kó mi. àbá mi kò ṣe bójú kó. kò tó jẹ́ fọjá rí ẹ. ìrọ̀lẹ́ mi ò tó dá wa. má wulẹ̀ dúró dé mi tiẹ̀. yóò dúró dé ọ. ẹ kọ́ máa dúró tí mo bá dé wà ní. wà á lọ.

ọ̀dọ̀ rẹ̀ náà mo ní kí n wá kí n ṣàlàyé fún pé bá mi kọ́dà ọ̀dà bá wọn tó bá délé bá ń ṣàlàyé fẹ́gbọ́n rẹ̀ pé bàbá rán mi iṣẹ́ ní abà pè náà mo fẹ́ dé tí mo bá sì ti dé ọ̀dọ̀ yín náà mo ń bọ̀ kí n wá wò ṣọgbọ́. èmi lóye dákun gbáròyé mi sórí kì í ṣe pé ẹyẹ ò sì ń gbó o olódùmarè kan mọ̀ọ́mọ̀ fi ọ̀kẹ́ṣe olórí gbogbo àwọn ẹyẹ yòókù ni ilẹ̀kẹ́ pọ̀ ń gbà á ṣàgódì ìdí ìyàn kele láàyò ni sórí nílùú wa yìí obìnrin pọ̀ tí ń wá mi o àmọ́ wọ nìkan lẹni tọ́kàn mi ń fẹ́ bí gbogbo olùṣe wa tóbi tó yìí lójú mi wọ nìkan ló rẹwà jù dákun fẹ́ mi sórí ìfẹ́ ń lọ́yà ní sí wọn léra lọ́yà ṣe wọlé lé onírà ìfẹ́ ni ṣàgbọ́n ní sáwọn èèyàn kò so tó fi wọlé kò so dákun mo bì ọ́ fẹ́ mi mo níran. Adélájà oh. ṣé lóòótọ́ lo nífẹ̀ẹ́ ni. Ah, Olódùmarè gbọ́ mo nífẹ̀ẹ́ rẹ̀ tó bá rí bẹ́ẹ̀ mo ti gbọ́ mo sì ti gbà èmi náà nífẹ̀ẹ́ o ah, ọgbà kì í ṣe pọ́n tán mi. bẹ́ẹ̀ ah. wọ́n lẹ́wù bí agbádá. mo lè fọwọ́ kàn wọ́n. Hmm? ṣọ́ gbogbo ohun tí mo bọ́ sọ ọ́ oh. àní bàbá náà mi ń ṣe. bá mi rẹ. bẹ́ẹ̀ ni lábàá pènà tí mo bá sì ti dé wọ́n ya ọ̀dọ̀ yín wọ́n wàá yọjú sí ẹ̀gbọ́n rẹ̀ ṣọgbọ́n ada náà o. tó ti àádá tó jayé ọlá mi. ọ̀dà o èmi ń bárẹ̀ lọ. adélájà ọba ń kí bàbá rẹ o ọ ní mo lọ sí i èmi náà yọjú sí i òòrùn ti wá fẹ́ wọ̀ báyìí o ọjọ́ ti lọ mọ́ dúró o lágbára ọlọ́run lọ́túnla ìmúdó dọ̀dọ̀ bàbá. ìyálájẹ èmi ò lè ṣèlérí mọ́dù lójú ọ̀nà wọn torí ṣe nígbà tí mò ń bọ̀ lọ́dọ̀ yín mo rí nǹkan kan ní ọjà báàsì tó wù mí kí n mú délé fọlọ́lùfẹ́ mi bí mo ti wá ń lọ ní ìsìn ọjà báàsì ní kọ̀kọ́ yá àlìsí náà ìyẹn ra nǹkan ọ̀hún dání eré lèmi náà ṣe ń kájú. dààmú dúró oòrùn ti wọ̀. alẹ́ kì í lẹ́kọ́ méjì ọmọ ní tọ́lé fún nìkan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni Ọlọ́run ó sin ọ o bá kí bàbá o bàbá mọ̀ ṣe ń wo ìrìnkàn tán kò dúpẹ́ o. mẹ́ta ọjà gbogbo ayé oko kájọlà alájẹ àjùwò ara kòkò lónìí ara lọ́la ìní mò ń bá kà ó sì mọ̀ pé àgbọ̀dọ̀ sọ̀rọ̀ ara wa jẹran ara sókun sí olórí tí ó jẹ́ kù lọ́ba débi láàrin yóò sì bẹ́ẹ̀ ni àgbọ̀dọ̀ sí tọ́mọtọ́mọ bó wà ní tí òun jà yí ọ̀la. ojú rú mi ìfẹ́ làkọjá òfin àmọ́ ní àkànṣe ìjọba tó bá mi sọ fún kọ́mọ̀bínú àlẹ́ òmìnirí lọ́ba tó dòwò rọ̀ ọ̀la tó ti yẹ kílódé àṣà mi wà ní bá ń jíṣẹ́ fún mi bá ń jíṣẹ́ o. àjàdí wà jẹun bò ó. mo tó kan rú. àbí mo pọ̀ jù. o ah. ṣeun o àjẹ ọwà jẹ́jẹ́ o. ẹ arú ẹ bẹ́ẹ̀. ní sáwọn nílẹ̀ mọ̀ dúdú rẹ̀rẹ̀ ní sáwọn nílẹ̀ kò rẹ̀rẹ̀ kò dúdú kò rẹ̀ báyìí ní sáwọn nílẹ̀ kẹfun àní kí dúdú ó lọ kí mọ́lẹ̀ ó dé. abolóye ìgbà ah! tó ti fọ́ ti di àkíkàrà bẹ́ẹ̀ ni. Hmm kòkò tó ti fọ́ ó ti di àbáàdì àfi ká wá múra kí aṣọ tó ti gbó kó má bàa dèkísà mọ́ wa lọ́wọ́. gbà àwọn gbà ibi ìran bàbá tiẹ̀ ní ìpèwúrẹ́ láàbò fà á ìran bàbá rẹ ní pàkúta pẹ̀lẹ́jọpẹ̀lẹ́ ṣàánú mi ìkòkò ẹyọ kan tẹ́lẹ̀gbára mi sì dérí lélẹ̀ ẹ mọ̀ tí lọ bí ejò tó kọjá lórí àpáta tí ọ̀la pa ṣàánú mi ẹyọ kan ẹyọ kan ẹyọ kan ẹyọ kan ẹyọ kan ojú kan ẹ̀pà ojú kan èrè ṣàánú mi. nítorí rẹ̀ náà ló jẹ́ kí n tètè máa jí oyè yín babolóyè nítorí pé n tí ọmọ yìí fojú kó ẹbọ kàkà tí kagúnláyà ni ẹbọ ìwà lágbára débi pé gbogbo ẹni tó bá ti fojú kó babolóyè tó bá rí olóògùn tó gbójú onítọ̀ àwọn ò gbọ́dọ̀ lò ju ijọ́ méje lọ tí ó fi gba ìkúrú jẹ lọ́wọ́ ẹ̀bùrà. ẹ má jẹ tèmi ó rí bẹ́ẹ̀ ẹ má jẹ tèmi ó rí bẹ́ẹ̀ rárá àtẹ̀mí ò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ o. tó bá ti wá rí bẹ́ẹ̀ àfi ká tètè pawọ́dà ká tó àwọn ṣe àmọ́ o ọ̀nà àbáyọ kan ṣoṣo ló wà. sáwọ bàbá olóyè ètùtù làwa náà ó pè é àmọ́ ètùtù tá a gbé ọ̀hún still saving them. Àbíkẹ́, ṣé ò sí? Kò sí ìjọba. Ah, ah, Àbíkẹ́ ojú kan ò ní pọ́n títí kó kọjá kòkó bẹ́ẹ̀ ọrùn ò ní gùn títí kó kọjá náà wí fún mi. lajà ni ẹ̀mí ló yẹ ara lajà ò yá ara nílé lajà ò yá. àbíkẹ́ torí bóyá ìyẹn ti burú torí ọkùnrin torí ọkùnrin. wọ́n ti apá ìjọ hàn. ìyá mi ìyá mi kí ló dé ẹ wá wọ ọmọ yín. Àbíkẹ́ ṣe ní ronú torí ọkùnrin. ọkùnrin ló wọ́n torí ọkùnrin ló fẹ́ ronú. ṣé nǹkan ọmọ ṣe wọ ọmọ yìí. torí ọkùnrin ni wọ́n fi ń sọkún torí ọkùnrin. kí n sọkún bàbá mi. ó sọkún sábúrò rẹ wà wá àpòrọ ọmọ ni kí ló tiẹ̀ ń bá ká yìí ìṣẹ́pà lábí ajá lámi òṣìṣẹ́ àtàwọn àyọ̀wò lọ ń bá kí wọ́n máa sọ kún yàbí egbére ah, irú pálapàla wonu ìwọ náà màrí màá sọ omi wo lórí lójú ẹ̀ ní ìsìn tó fi mọ̀ pé sọkún. bàbá mi ṣé màá parọ́ mọ́ ni. ẹ ti ẹ̀dọ́ ẹni sùúrù ẹni sùúrù àbíkẹ́ wọ́n ní wọ́n sunkún torí ọkùnrin. ọmọ tí ń yọkùnrin ọmọ tí ń yẹ kí ni wọ́n mọ̀ ti yẹ ẹ bẹ́ẹ̀ mo bí ọ ìwọ́n sunkún torí ọkùnrin kí làmì ìdánilójú tí wọ́n mọ̀ tó fi sunkún torí ọkùnrin tó rò wípé bóyá o lè lọ́kọ kó tó jáde láyé. ìyá mi yọ lọkọ ọ lọkọ yọ lọkọ o. àbíkẹ́ ọ̀rọ̀ ni ìyá ọ̀rọ̀ ni. ìgbésí ìyá mi ń bá sọ̀rọ̀ sí lọ àyọ̀tẹ̀ sílẹ̀ yọ̀tẹ̀ mo ní lọ yọ̀tẹ̀ nì ẹ dákun èyí ò lè kí n mọ sọ àní ò lè sọ̀rọ̀ ọmọ táwọn tèmi yé mi tèmi yé mi bàbá mi tá máa pa sí. yóò ọmọ èyí ò ebi wọ bá àwọn méjèèjì irú ọ̀rọ̀ wo ló ń sọ jáde. wọn ò ní kẹ́ mọ́ gbẹgbẹ kó gbẹ tọ̀nà ọ̀fun ẹ̀. ó gbélé mi èmi wọn kọ́ ni tó ní lọ́kọ. ẹnu ẹ̀ lọ́kọ yóò wà ní ọkọ nínú lẹ́yìn lẹ́dẹ̀ yóò mú ọkọ wa. ní bàbá ọkọ mi wọ́n ti ẹ̀dájọ́ sí lè mú wá nẹ̀sán nẹ̀sán wọ́n fàṣẹ sí ó ṣègbéyàwó ayé ọ̀gbọ́n rẹ̀ òun ṣe bí èyí. ìyá mi mi ní ṣègbéyàwó. bẹ́ẹ̀ni kí ni ìjà rọ. ọjà fún ọkọ rẹ bí mo fẹ́ rí nẹ̀sán nẹ̀sán lónìí báyìí báyìí ní kò lè mú ọkọ tiẹ̀ wá àbí kí ó ṣègbéyàwó àwa rí wọn ní oṣooṣù èmi àti yájá sọjú wa ni kò ní ẹ̀kọ́ mọ́tò kò ní lọ́kọ́. Jayọ̀lá kò sẹ́ni kankan lé báyìí. ibi abẹ́gbìngbì sí ẹbí mọ̀ sí máa lè kú lò kò yé ọ kò lè yé ọ. ìyá mi àti bàbá mi wọ́n bá pè mí wọ́n ní ìwé mọ́kọ wá. ta ló wá fẹ́ mú lọ. òun yọ ọ̀kan jù aláàfin ò mọ̀ rẹ́bì kan. sọ̀rọ̀ yọ lè dáàbò sọ̀rọ̀ yọ. Hmm olólùfẹ́ mi ẹni bí ọkọ mi ẹ̀yin mẹ́nubún àpọ́nbépo rẹ́ adọ́gba jálẹ̀ bí ìlẹ̀kùn àkànmúgọ̀. Ah! ọmọgá ọmọgá kọdára kọdára kọlọ ṣàánú mi ọkàn mi ti lọ ẹ ẹ mo ti káyà sókè. Okay pé ẹni tí mo ti ní láti pélé sí ẹnìkan wá gbà lọ́wọ́ mi. o mọ ìyá ara rẹ o mọ bí mo ṣe ń tẹ̀lé. lábúlé ẹ̀gbọ́n mi. Ah! ẹ ti lọ́lá ẹ bó o ní sọ ọba yà. dáadáa ni mo bá wọn. ọba wọn wo ìdúró ti ṣubú layọ̀ ẹ ṣàlàyé fún ọ tó bá yá. àgbẹ̀ mi o. ìdúró ti ṣubú layọ̀. wọ́n ní àyín tinú ọlá àbí kí náà ti kó kọ̀ọ̀rọ̀ tó ọ̀rẹ́ èèyàn ni o lè kí mi ni. ta ló sọ̀rọ̀ ojú rẹ̀ fọ́ lágbárí ah, ah o ò rí mi o ò lè rẹ́yàn ṣé o mọ̀ pé ìyàwó ẹ̀gbẹ́ ni ẹ̀gbẹ́ ni níṣe ni. gbọ́ àìjẹun lé ológbò kọ́ ni òjò tájà. wò ó jẹun wí fún ọ ẹ kú kú àfọwọ́bá tí ò bá ṣe tọkọ mi ni n bá fi ẹran ara rẹ yé pẹ. èmi lọ sí. wọn nà á. bá a bá dọwọ olùwọdọ wà sí lọlọfara. olùwọdọ sí lọlọfara oye kí ni sí lọlọfara orí ẹ ò pé wọn lọ jàre. wọn sọ wọn fún wa orí ẹ ò pé orí rẹ kò pé kápórí ẹ bá pè ní ọmọ yìí pé àbúrò ọkọ ẹni ọkọ ẹni ní ó ti dá báwọn ah! ẹ̀jẹ̀ mà lágbára o iye ni ní pé ìjà àbúrò rẹ ló mọ̀ gbè. Ah, ìjà ta ni bàá gbé. o lè gbìjà tèmi àbí. ó yẹ kí ìgbìjà rẹ sọ ma pé àjàgbìlà ni ọ. alájàgbìlà ni ọ. o ò ní ọkọ níbi pé ó gbọ́dọ̀ kọ́ ọmọ yìí pé àsìkò tó yẹ kí yóò já ni o àsìkò tí yóò yẹ kí yóò já ni. ó ti dá ó ti dá báwọn. n ò tí ì délé rẹ o tí n bá délé rẹ tán ìwọ àtàbúrò rẹ ẹ̀yin méjèèjì ẹ àpọ̀ ọ̀pọ̀ ẹ mọ̀ nà mí. Ah. Oh, oh. mo kú ó dà pé èèmọ̀ kan tí mo ṣe wọn sẹ́ni tí màá fi sáyà yìí ẹgbẹ́ yẹn pé kò sí kankan lọ́pọ̀lọ́ rẹ̀ kọ́ mọ̀ ẹja lọ ah! àṣìyàn ìyàwó mo fẹ́ lọ́sàn-án yìí àṣìyàn ìyàwó mo fẹ́ lọ́sàn-án tinú ìwọ ọ̀dọ̀ tiẹ̀ ní padà sí orí ìtí ẹ̀ ò pé. kí ló tún sọ pé èmi ìròyìn sí. ọ̀rọ̀ èmi lóye ti sùn báyìí ó ti dé góńgó rí ẹ̀mí mi kọ́nà má jẹ́ kí ẹ̀mí lóye ọ̀pá ní jẹ́jẹ́ ìlọ́wọ́ bá mi o tó ní pẹpẹsẹ o àwọn àwọn bàbá òun àti òun sọ pé kóun lọ mú ọkọ wá wọn á bí ta lọ fẹ́ mú lọkọ ó lémi náà ni aṣọ eléyìí lọ ni tinú ọládé bó ṣe bẹ̀rẹ̀ jà pẹ̀lú tinú lánàá kò sọ̀rọ̀ tí ì sọ tán ó bu tinú ọlá débi pé ó lóun ọ̀pá ni débi pé mo tún wá sọ fún pé eyín ṣe báyìí sí àbúrò ọkọ èèyàn kò gbọ́ ó lọ ni. ọ̀rọ̀ yá àbí mi. ó ti sún mi. ìjà yọ̀ọ́lá sógò tọrọ ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ èèyàn tá a sọ̀rọ̀ fún Èdùmàrè jọ gbọ́ èèyàn tí a bá wí fún tí ò bá gbọ́ àwí ìgbọ́ àfọ̀gbọ́ yóò fọwọ́ ha àbomi sírù wọn lẹ́nu. èmi ò sọ èmi ò sọ òwe tí ń pọ̀ jù. mo ti sọ fún ọ tẹ́lẹ̀ ẹ̀mí lóye ìjà rẹ ti pọ̀ bó débí yìí yọjà bọ́dọ̀ ọ̀hún yọjà ṣùgbọ́n o lóòótọ́ ìwọ̀nba ni kankan gbìjẹ́ yìí mọ tó bá dénú omi gbóná yọ padà. ọ̀dà kìlọ̀ sọ́kọ́ rẹ̀ tó bá sì ti sọ fún mi ní tẹ̀lé n tẹ́mi fẹ́ kó o ṣe ní ọba kófẹ́ kan filẹ̀. kí n filẹ̀ kí n má fẹ́ mọ́. má fẹ́ mọ́ ah. bóbìnrin pọ̀ láàrin ìlú wa. Ah, ẹyẹ gidi ni ọ ah, ẹyẹ gidi ni ọ ọmọ ní ọpọlọ o kí n filẹ̀ kí n má fẹ́ mọ́. má fẹ́ mọ́. ìyàwó tí ẹni kí n fẹ́. ìyàwó tèmi kò. o ní ọpọlọ. sọ́ba ọkọ obìnrin sọ́ba ọkọ obìnrin èyí tí mo lérò pé ó ṣe ni pé wọ́n sọ pé ó dá o àjàyí ọlá o màá bọ̀ lọ bá ẹ̀mí lóye o yìnbọn bá ẹ̀mí lóye sọ̀rọ̀ ẹ̀mí lóye ó sì fi ọ padà ní tí mo lérò pé ó sọnù kémi ọkọ òbí ìyàwó tí ẹnì bá wá fẹ́. ètò ti dán lójú ti yín nù. àánú ẹ sì ṣe mí nígbà tó bá wọnú ilé rẹ tí bá ń fọwọ́ àtìyá rẹ ń gi. bọ́ọ̀lù adé amọ́wá ṣe bọ́ bọ̀ọ̀rọ̀ kúkú ti nílé ayé asán mo wá kí kúkú fẹ̀mí mi kí lọ fi rẹ̀ ní olólùfẹ́ mi adélájà padà. ẹ kó o lọ ṣètùtù kó o bá adélájà gbẹbọ ṣé o mọ̀ wípé ẹ̀mí ìrẹ́ ò lọ sí ni ikú làwọn sọ̀rọ̀ ẹ̀ yìí. ó kúkú ti ní ayé asán mo wá ìlú ẹrú ló lò mí ayé asán sì láyé ẹrú kódà kan fi ń yáwọ́ fàgàn ilé mọ̀ jìyà tó tó yìí àmọ́ síbẹ̀síbẹ̀ àbíkẹ́ ẹ bá òkú ìṣe òótọ́ kì í ṣe pé kó wá lọ fi ẹ̀mí ẹ lẹ́lu wá kàn báyìí wo èmi mọ̀ pé gbogbo nǹkan tí àwọn ìyá rẹ̀ ń ṣe fún ọ ní ìsìn fúngbà díẹ̀ ni gbogbo ẹ̀ náà ní ìdí padà àmọ́ bí wọ́n bá ti kú wò la ṣe fẹ́ jọ ọ̀rọ̀ lọ́la. ìjọ ní ìgbà ilé gbẹ bó bá dé náà dàgé ìfẹ́ mímì rẹ̀ mi rẹ̀ padà kò sí láti mú un ní fìyà pàtó ìjọ ìyá oyún tí ó ti sú mi lẹ́dà mi ò ní sí ìyá oyún tó àbí ká lọ bá àwọn bàbá ká lọ bá wọn sọ̀rọ̀ ni bí àǹkà tún yí padà díẹ̀ ikú kọ́ ní ikú ọ̀rẹ́ mi. ta ló lè ṣe yóò torí ọkọ. yé mi dáadáa sí bí ètùtù fẹ̀mílẹ̀ fi àti pé akáfóri sọ fún torí ìlú mi tí bá fẹ̀mí mi wá ẹ̀mí adélálẹ̀ ẹ̀mí ọ̀wọ́ mi kò tó fẹ̀mí náà sọ fún bí bẹ́ẹ̀ lẹ̀ kì í ṣe kó nira tó bá àwọn èèyàn ṣe ń náà ọmọ pé tọ́rọ̀ bá ti yíwọ́ bí ó ṣe yíwọ́ kálukú ọmọ sọ tiẹ̀ náà ni kì í ṣe pé yóò la ẹ̀mí rẹ lọ àti pé wà yóò la ẹ̀mí rẹ ní tó bá lè mú wọn kó wá bá mi wí pé nǹkan tí gbogbo aráàlú ń sá fún òṣètò àti sí àwọn tí wọ́n tẹ̀lé ní ìlú náà wọ́n mọ̀ ní ìlú náà tó jẹ́ pé lóòótọ́ kí ní ìlú ní ti ní ìlú ọmọ ìlú ọmọ ìlú wọ́n jẹ́ ìdàgbọ́ wọ́n jẹ́ ìdàgbọ́ fomi àtàbọ̀ tó ká sọ ẹ̀mí nù káfí lọ́jà mi bẹ́ẹ̀ni bàbá mi fara mi. ọ̀rọ̀ mọ́ sọ mi ti wá ń tó tí wọ́n bá jẹ́ kí tí kìí mọ́ ọmọ ìlú àárín rẹ̀. ẹ wo bàbá sẹ́ni tí omi bá ti dé ìlú ìta mọ́. àbíkẹ́ mi dà ọmọ mi. ẹyinjú mi dà ó ọmọ mi. àbíkẹ́ mi o. ẹ rọra kò sí kọ́lá bá sí mi kí ló dé. àní kọ́ bá sílé bá ń pè bóde àti sẹ́ mo jájọ́ tì í. àní kí ló ṣẹlẹ̀. àní ẹ bá ń pè bóde mo jájọ́ tì í ni ẹ̀sìn kékeré ló ṣẹlẹ̀ bóde o. ìyá àbíkẹ́. péjú fún ọmọ mi ní ìyọkùn ẹ̀yìn ọmọ mi dà. ìyìn náà bíkẹ́ ìyá wa àkànálẹ̀ mi àtàbí fẹ́ ti rírà gbé. ọjọ́ òde wo ò lè ṣẹlẹ̀ yìí fún mi sọ ma pé wo àti ẹ̀ ilẹ̀ ẹjọ́ mọ́ kà ọ̀rẹ́ sì ní yín o ti méjì sọ̀rọ̀ mi yí ọkùnrin lọ lọ́ọ̀ dákun ọmọ mi bá wà ní ọgbọ́n. olóòrà bí jẹ́ ìmọ̀lẹ́ wa ń tẹ̀wọ́ ẹ dákun sọ̀rọ̀ lè sọ sọ̀rọ̀ lè sọ sẹ́ni gbogbo ayé ló mọ̀ wọn àti ẹ̀fọ́ adé ẹ̀ wá gbà mí ni. àwọn ọmọ níta ó tó bá sọ ẹgbẹ́ yìí ti wọlé ẹ ti sùn pẹ̀lú ọmọ tí yín fún ọmọ ọmọ mi ìyá àbíkẹ́ ẹ bá wá bíkẹ́ mọ̀mọ́ dára o. ìyá àbíkẹ́ wọ́n mọ̀ rírí àbíkẹ́ wọ̀ yóò wọ̀ ni yóò wọ̀ ni ọ̀dọ̀ àbí ẹ mọ̀ rírí mọ̀ rírí kì í mọ̀ rírí àbí mọ̀ rírí mọ̀ rírí ni làwọn ọ̀la. bàbá lọmọ mọ̀ rírí. ìyá àbíkẹ́ ìyá ọmọ rírí ọmọ rírí ọmọ rírí níbi ọmọ tí ilẹ̀ dìjọ sùn ọmọ tèmi ọmọ mi ò wọlé fa wọn rábì kẹsànù mi dàpọ̀ wọn rọmọ mi. ìyá àbíkẹ́kọ̀ọ́ ọmọ rẹ lé fẹ́jú lóòrọ̀ ọmọ rẹ ṣé tún àti ilé. aládé ìwọ ẹlẹ́jú ẹlẹ́nu ọkọ ti síwájú. ó ti ranjú ọ̀rọ̀ mọ́. ó sì máa rẹ lé rẹ wọ́n àgbọ̀mọ̀ rẹ pamọ́ sínú ilé mi sí. aná mo ti rí bẹ̀yìn. sọ gbọ́ mi ò ọ̀rọ̀ mi ò ẹsànú mi ẹdákùn ẹjẹ ìyá àbíkẹ́ mọ́lọ́mọ rẹ̀ wọ ní nígbà tí èsì kókó àbíkẹ́ èsì kókó. ẹdákùn ta ló bá mi rọ ọmọ mi ọmọ mi ò gbọ́dọ̀ nu kíní gbọ́dọ̀ sọ mi mo fi dọ́nu pé ọmọ mi jòjò lábíkẹ́ alábà mi kọ́ ọmọ mi. ilé kúndùn náà kú sáré mi. ọmọ rè é má sọkún mọ́ má sọkún mọ́ má sọkún mọ́ méjìlá ni wọ́n. má sọkún mọ́. Àbíkẹ́ mi jòjò ọmọ mi. Ọmọ sí ọmọ rẹ̀ pé kí lòun ní láti lù ú. Mi ẹlẹ́yìn máa lé àbíkẹ́ onírú ẹ̀yìn máa gbà ọgbọ́n bẹ̀mí bá ti já ó di gbére. bí ẹ̀mí bá ti já di gbére mànú ẹ̀mí lọ́jọ́ lára ewúrẹ́ lásọ sí bọ́ lára ewúrẹ́ ẹ̀mí lọ́bọ̀ lára àgùntàn sẹ́ lásọ sí bọ́ àgùntàn. kàyéfì awo fún eh, un dákun oore lóore máa wọ́ tó oore lọ́mọ yìí sí fún mi dákun bá ń béèrè lọ́mọ yìí ṣé nǹkan kan ò sí ọmọ yìí. àbò olóye èmi pẹ̀lú yín jọ wà láyé ẹ wá ń béèrè pípò làjà ní ọ̀gbìn lọ́wọ́ mi bá a jọ wà ní ìta àjọ ń bi pé kí ni tó ṣe ó ní òsì tó ṣe àbí kí ni tó tó ṣe ó wí. nǹkan kò ṣe mí wọ́n kàn jẹ́ pé nígbà mo gbé ẹ̀gbọ́n lórí ìta mẹ́ta sí lára mi ṣe kíríkì ló bá tán. lọ́ba tán. ìnáwó kò sí nǹkan kan tó ti. Ah! ara rẹ ṣe gírì. Ah! ìwọ náà wà á mọ̀ pé o ṣe ìrànlọ́wọ́ ọ mọ̀ pé o ṣoore ọ mọ̀ pé o ṣe oore awo abẹ́ ìrísẹ́ elédùà ah! ó mà tóbi lọ́ba o ó sì wò mí sùnsùnsùn ó ṣe oore irú eléyìí fún mi oore àkọ́tán báyìí ọ̀jẹ́ kọ́ta ó yẹ̀yẹ́ mi àwọn olórí burúkú tí wọ́n ti so mọ̀ pọ̀ tí wọ́n ní e, e, e, owó mi ni mo tó fẹ́ gbé lárugẹ kò sì bá ń pọ̀ ta lẹ́nu mọ́ a ah! elédùà tó bá wù ọ́ ọ yóò kúrò àlàyé tó bá wù ọ́ ọ yọ ọ̀nà ìlú a orí mi rèé o ìwúwà ìwà bàbá dúpẹ́ fẹ́rẹ́ dùn ìyá dúpẹ́ fún ọmọdé yìí nítorí pé bí kú bá ti kọ̀ tí ò bá pa ẹni tó fẹ́ dání lóró tí òòsà òkè kọ̀ tí ò pa ẹni tó fẹ́ gbẹ̀mí ẹni bó pẹ́ bóyá ẹlẹ́dàá ẹni àwọn ìjà fún mi ẹ̀ ò ní ẹyẹ afọpẹ́ púpọ̀. mọ̀ ń fà á bá ológun ọba kìí kú ejò nù sàrí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kò ní ti ṣe lájà ó dá mi lójú pé ó wà ní títí wẹ àgbo. bẹ́ẹ̀ ni bàbá ó lè mú bá gbé kòkòrò rẹ̀ dé báyìí tó ti rí. lájà ó sì dán lójú pé fúnra rẹ̀ ló fẹsẹ̀ ara rẹ̀ lọ. Ah. ọlọ́ta ń lé àdúgbò dúpẹ́ o ẹ̀rìn mi ló di ọ̀wọ̀ pẹ́ẹ́pẹ́ ló di àṣẹ. Ah, ọ̀rọ̀ mi là ló tù fẹ̀ mo dúpẹ́ lọ́ọ́ yín o mo dúpẹ́ o gbogbo ẹ̀yin àgbààgbà Yorùbá dúpẹ́ lọ́wọ́ yín o. bàbá ti ń kú ní ilé ìdìbò mo fi ilé pọn ọtí mo fi ọ̀nà ro kàtẹ́lẹ́ ọ̀nà. Hmm. bàbá bàbá olóyè ẹjọ ẹjọ bẹ̀rẹ̀ ká mọ̀ pẹ́ ojú ọpẹ́ lọ. ó jù lọ. ẹ ṣàárọ̀ bí o péjú ni ìyá wa. bọ́ọ̀lù sọ́jú bá a. ó náà mo ní wá wò pé sọ́ọ́ ti délé ìdílé òun ò bí Àbíkẹ́ ti padà ṣe ń tó lóhun ó ṣe o. Mo dárò o. Mo sì sọ fún o. Kí ló lóhun ó ṣe? Ẹ́ kí ló lóhun ó ṣe? Kò sọ fún yín ni. Kò wí kankan mi. Ah, mo dárò. Ee ah, ara àfẹ́sọ́nà rẹ̀ ni ò yá. Ó wá ní wọ́n wẹ́n tí ò bá gbẹ bọ̀. Ó wá lóhun ó fira àwọn olè wọ́n lọ bá fẹ́sọ́nà òun gbẹ bọ̀. Ẹ gbà mí. Mo ní ọmọ lọ o. Ẹ bàbá mi tẹ́. Ah. Bàbá mi tẹ́. Mọ̀ ọ̀pẹ̀ mi ni. Ẹ mọ̀ ọ̀pẹ̀ mi ni ẹ mọ̀ ọ̀pọ̀ ọmọ yìí ti pa mí wàhálà mi ọ̀pọ̀ rẹ̀ gbọ́. ọ̀kàrí o ti rọ́ọ̀rẹ́ rẹ̀ wọ́n ti mọ̀ ọ̀dọ̀ rẹ̀ lọ́rọ̀ fún mi. kọ́ ló lọ o ó sọ fún mi o mo ní ó má ṣe o ní ògbà o ó lọ bá Délájà ni ara Délájà ò yá wọn àwọn ẹni tí ó bá gbẹ bọ àfikẹ́ wọn lòun fi ra òun lè wọn lọ bá gbẹ bọ mo sì ní àgbọ̀dọ̀ gbé o ó ti lọ. ta ni Délájà. ọmọ bàbá olówó ta bu ah, ọmọ ìpamí ọmọ yẹn pa mí ṣé wọn ọmọ yẹn ti jẹ́ ìlówó tabua ni. ìmọ̀ máa bọ̀ ìwé ń tẹ bọ̀. Ah, ọ̀kadì ara ọmọ rẹ̀ kan ọ̀yà eh. ọmọ rẹ̀ tára rẹ̀ ọ̀wá yá yìí wọ́n wá ní àfi tí wọ́n bá gbé ètùtù ètùtù tí wọ́n bá gbé yìí ara ọmọ wọn ò yà ṣùgbọ́n fẹ̀mí rẹ̀ mí ni ẹnì ọba gbé ẹ̀mí rẹ̀ ni wọ́n fi rẹ̀ mí ọmọ nǹkan ṣé lọ́nà ni wàá lọ bẹ̀. ọmọ yìí ti bá mi pẹ̀lú ọmọ mi dà ọmọ mi dà ọmọ yìí ti bá mi ọmọ yìí ti bá mi. ẹ̀wù mi dà bá nẹ́wù mi. ẹ bá mi ọmọ yìí ti bá mi. ọmọ yìí ti bá mi. àbíkẹ́. ó ti ṣe o ó ti ṣe o ọkọ mi ọkọ mi ọkọ mi báwo ló ṣe wá rìn. ẹ wo ẹ fi mí lọ dé ṣẹbẹ́ yìí náà lẹ́gbẹ́ ìgbésọ ọmọ. olówó orí mi ìfẹ́ mo ní tiẹ̀ náà mò ń ṣe mú ṣe kó èyí sọmọ mẹ́bí wọ̀ níbi àkọsẹ́ mi ìwọ làkọ́bí mi àkọ́rí ọlá ni ìyàwó tẹ̀. àbíkẹ́ dákun ṣe náà jàre ẹ àbọ̀ ọ̀gbọ́ bó o ni ṣé nǹkan kan ò mú ọ. nǹkan kan ò mú mi àkókò tó ṣe mí. nǹkan kan ò sí ọ. ó dà gan mo wọ́n tí ò sí ẹbí wọn lè di àkọsẹ́ mi ọkọ mi olówó orí mi tí ìgbà sì kò sí. mo ò ní fojú sunkún ọmọ àmì àmì àmì àmì àmì àmì àmì orúkọ méjèèjì ò lè jẹ́ wá kan ah, nínú ẹ̀ méjèèjì. àbí kẹ́ ah. ó gbé mi lẹ́mìí òkè látànà. Ah. ẹ ti rí wà wà wà wà. mi ilẹ̀ ọba ni ọmọ bẹ̀rẹ̀ fún mi. bẹ́ẹ̀ ni ìmọ̀ sunkún ọ̀la sunkún ọ̀la ẹ̀ fún ìpọ́nmọ́. mo ní kó gbé ẹ̀ ọmọlú kí ló dé ọmọ ìyá ìyá bàbá bá ní ìbàdàn mi. kó náà rẹ̀ gbẹ ọmọ ìyá ìlápá ọmọ ìyá ìlápá kí ni sọ́ọ́rí. mi èmi gbà kankan. tó bá rí bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lè gbà tó fi ọ̀kẹ́ márùn sí sórí inú ọ̀kẹ́ márùn nínú ọ̀kẹ́ márùn ń fún ọ ní méjì bẹ́ẹ̀ bí oògùn mẹ́ta tó kù tó ti gbọ́. báyìí àyè. àbíkẹ́ ẹ káàbọ̀. kí la sọ mi wá nídìí rẹ̀. aṣọ rẹ̀ bíi ti bò. báńkì aṣọ. ẹbí lè yọ aṣọ náà lára rẹ̀.

èmi mo láṣọ mi. ẹ bó tọkọdọ ti ẹ ni ṣé wọ́n lọ láṣọ èmi mo láṣọ mi. bó ló ṣe láṣọ. èmi mo láṣọ mi o. a ní ọ̀sán bó ṣe láṣọ ni. ó gbé apẹ̀ méjì èmi gbé kan ní ẹrù tí ń bẹ nínú èyí o a ló ní. Ah, yé yé ah! ọmọ ogun ẹ̀ ni ọmọ kù ọmọ ogun ẹ̀ ni ọmọ kù tààtà ló dé kiri ṣé sọ fún mi náà. ọmọ bọ́rọ̀ aṣọ ti. ẹ mọ mọ mọ mọ bọ́rọ̀ aṣọ jẹ mọ mọ bọ́rọ̀ aṣọ jẹ ọ̀rọ̀ aṣọ tó ń sọ àwọn pátábọ̀ yìí pé wọ́n kùn lẹ́bù. ọjà ń gbà náà o ni mo la sọ. yẹ bá ma sọ bá ma sọ. aláìmọ̀ kankan mo bínú jáde. wọ́n sọ rẹ̀ wọ́n sọ rẹ̀ fọ́fọ́ ẹni ló yẹ yìí wà wá bá rojú ìyẹn wà wá kọ́ ní ọ̀dà. ẹ ǹlẹ́ o èèyàn wà wá kí n tiẹ̀ ah, ah. àwọn ọ̀rẹ́ mi lọ yọ ẹnu sí àwọn ọ̀rẹ́ mi ló ń bú. aláìmọ̀ ìtọ́ kan ló mọ̀ gbogbo èèyàn mọ̀ gbogbo èèyàn. ẹ jẹ́ àlọ́jà rẹ. sọ ọmọ yẹn ló lójú rẹ. ẹ jẹ́ àlọ́jà rẹ. bẹ́ẹ̀ bá lẹ lọ. aláìmọ̀. àìlọ àìlọ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ rẹsẹ̀ ẹ rẹsẹ̀ sósòsò àfi bíi ti pẹ́pẹ́ yẹ bẹ́ẹ̀ bá lẹ lọ bàtà ẹ lọ. Ọlápẹ̀jù tí n bá ti ń rojú rẹ jáde níṣẹ́ nínú rẹ ní mò ń dùn yóò wá dàbí ìgbà tó dé pé ọ wà lẹ́gbẹ̀ẹ́ rẹ sọ tán wá rí tí n bá tó fi rántí ìfẹ́ rẹ yóò wá dàbí pé òdòdó kan ti sọ láyé. ẹ̀yin ọkùnrin àkúrọ̀bù yóò kọ́ lóun ṣe àbí wọ́n lòun níyàn fi ọ̀rọ̀ ìfẹ́ báyàn kankan ṣe àwàdà. ó ń sọ fún mi ní ìsìn pé o ò sọ fóbìnrin kankan wípé o nífẹ̀ẹ́ rẹ̀. pé ká dúpẹ́ lọ́wọ́ ojú tó lọ́mọ wí tí ó sì lẹ́kùn ojú sílẹ̀ nígbà yàwó ká dúpẹ́ lọ́wọ́ èjìká tí ó jẹ́ ká ṣe ó yẹ̀ bọ̀ lọ́lọ́rọ́ ẹni ká dúpẹ́ lọ́wọ́ ẹni tó ṣòro fún mi àbíkẹ́ tí ò bá sí tiwọ̀ mo lè mi ọba wà lónìí irú ìṣẹ̀lẹ̀ láabi tó ṣẹ̀wọ̀n kọ́lódùmarè ò mọ̀ jẹ́ kí láabi ó ṣẹlẹ̀ sẹ́nìkọ̀ọ̀kan wa mọ́ àwọn tí mo ti rò pé wọ́n ṣèrànlọ́wọ́ fún mi wọn ò ṣe é torí ẹ mo dúpẹ́ lọ́wọ́ rẹ o o ṣeun mo dúpẹ́ o. adélájà ó mọ fífẹ́ ẹ ti jùlọ ìfẹ́ ẹyẹ lè mọ ní ti ọ kì í ṣe fẹ́ àdàbà kò tún kó tó lè mọ ìṣẹ̀lẹ̀ sí ọ ní tí ti bá rẹ pé. wá fi ń dá ọ lójú wípé táyé bá ń jáyé ìwọ nìkan lè lọ́mọ nífẹ̀ẹ́ sí lóhun tó lè ṣe ọ láyé tí wọn lè dúró tì ọ bẹ́ẹ̀ ni tèmi ẹ dọ̀rùn mi. iṣu ní ọmọ gbàgbé àpárí o àgbàdo ní ọmọ gbàgbé èrùkẹ̀rẹ̀ ẹyẹ pọ̀ nígbó kí ọ kí ó tó ṣọba fẹyẹ ilẹ̀kẹ̀ pọ̀ nígbà ó kí Ṣàngó tó yàn kele láyò. ti ń lọ dákun bóde ọjà mọ̀ ti fẹ́ tù. ó dà kò ní náà mọ̀ pínlẹ̀ tí ó tún lè kó oúnjẹ ẹ̀sùn wọlé ẹ̀yìn káyọ̀ ní nǹkan tó dára ọmọ pé ìyàwó ọ̀rọ̀ ọ̀run ni. ìyàwó ìyàwó. èmi nù ú ní ìpéwọ̀ kọ́. ṣé lójú rẹ wá gbọ́dọ̀ àbọ̀ orí mi ni. lẹ́mi náà lẹ́mi tí wọ́n ti rò pin tí wọ́n ti rò wípé yìnyín lè lọ́kọ láyé mọ́ tí ọlọ́run ọba mi òkè tó bá fi ajé orí ti tèmi tó fi ta mí lọ́rẹ. má jẹ́ tán ó mọ bíi tìrìn ọjọ́ ìgbéyàwó rẹ̀ hmm. bíi tì máa yàn. kí n tiẹ̀ ṣé wọn ló fẹ́ ṣe ìgbéyàwó ni àbí mi mo fẹ́ ṣe ìgbéyàwó lèmi tí mo ti ń kọ́ bí mo ṣe fẹ́ rìn ìrìnyàwó lọ́jọ́ náà. ìdílé bí gan ni ìdùnnú mi ti pọ̀ jù lápẹjá hmm. lọ ilé tí lọ ilé tí lẹ́ o. <laughs> akéde ò tiẹ̀ kún lọ́wọ́ ẹ látàárọ̀ ẹ̀mí lòdì. àbíkẹ́ bó bá ẹ ti pọ̀ tán èmi ní ìgbé. ìwọ ló gbé ṣé yín fẹ́ kọ́ mọ́kùn lọ́wọ́. ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé ojiyàn ojiyàn kò máa láfọlá rẹ ẹni bá ti bọ́lẹ̀ náà mọ̀ kò kúkú lọ́mọ bí tẹ́lẹ̀ ìyàwó tọkọ fẹ́ràn lóko ló ń gbé. ẹ̀mí lóye. ọ̀nù níbínú òdì àbíkẹ́ onírú ọmọ lásán kọ́ àbíkẹ́ onírú ọmọ lásán ni. àbíkẹ́ àbíkẹ́. ẹyẹ òkè yàtọ̀ nínú ẹyẹ eku asín yàtọ̀ nínú eku ẹyẹ òkè yàtọ̀ nínú ẹyẹ. burú. Ah! Ah! ìyá mi. ìyá mi. ìyá mi. ìyá mi. ìyá Have you got to go sódò ìyá mi. Àbíkẹ́ ti kó sódò ìyá mi. Ẹ bọ́ọ̀lù ṣe jẹ́. Ah! ọmọ yìí ti kó bá mi ọmọ yìí ti kó bá mi báwo ló ṣe jẹ. ó ti wá sí bàbá yín níta ni mo pè ah! ah! kò ní bá mi ọmọ tó ṣẹlẹ̀ máa lo odò ní ẹsẹ̀ ní ẹsẹ̀ máa lo odò máa lọ mọ̀ bọ̀ wà bọ̀ mọ̀ bọ̀ máa lọ ẹ̀ka bọ̀ máa lọ. gbogbo ará àdúgbò ará àdúgbò ará àdúgbò ẹgbẹ́ mi. ẹ dákun ta ni mo fẹ́ pè báyìí ẹ̀gbọ́n mi mà kọ́ dọ̀ ẹ̀gbọ́n mi kọ́ dojú ọ̀tún mi mà kọ́ dọ̀ ẹ̀gbọ́n mi ará àdúgbò. gúnrìn omi fúnkẹ́ mi tí n bá ní kí ẹ mọ́ lọ sókè yẹ̀pẹ̀ ẹni yìí yóò fẹ́ kẹ́ ẹ jáde hmm. ìwọ ọmọdé rí wọn lórí wọn o ọ̀tọ̀ ni àdéhùn tí wọ́n bá wa ṣe ń bì ọ̀tọ̀ ni tí wọ́n mọ̀ ṣe fún yín lókè yẹ̀pẹ̀ pàápàá jù lọ àwọn òbí rẹ tí wọ́n sì mọ̀ pé mo jọba lọ́wọ́ àwọn eléré ọmọ ni tó wáyẹ kó mọ̀ fìyà jì ọ́ ó ti wá dénú o omi fún kẹ́mi o ò tún padà sókè yẹ̀pẹ̀ mọ́. ẹ ṣeun yèyé èmi gan ti dé báyìí kí n tún padà lọ́wọ́. káre káre ọmọ mi. ìyá ìgbà mi ẹ ṣàánú mi ẹ ṣàánú mi. kí ló dé. àbíkẹ́ ni àbíkẹ́ ti fìyà jẹ mí àbíkẹ́ ti kódò. kódò bò. ó kó sódò ní ẹ ṣàánú mi. kí ló ṣe fún un. ìyá bẹ́tì ni a máa ṣe náà ni. ẹ wo ìyá ẹ dákun ẹ ṣàánú mi ó ti sú mi n ò lára òfò mọ́ ìkúnlẹ̀ kínní ìkejì lóyún dérí ìkẹta ẹ wo ìyá ìkẹyìn níbẹ̀ nù rẹ̀ ẹ dákun ẹ sàánú mi ẹ jẹ́ mi bá mi yé. sọrí àbíyè lọ́ọ́ bí ọ̀ní bàbí kú mọ̀. kí n yá fi bàbí yé ni o nítorí pa òjò là ń gbọ́ àríbi susi. ṣé wọ́n wá lé mi mú sí i. orí bẹ́ẹ̀ ìyá wa paracetamol sí ni. mo bá wa rí bẹ́ẹ̀ àbíyè lọ́ọ́ bí. àṣẹ ẹ ní bàbí kú mọ̀ ẹ rí gbé pàẹ́ sí rí gbé pàẹ́ ẹ dúró dè mí wọ́n olúwarí mà gbọ́ òjò ọ̀ọ́tà omi o wọ́n ní bẹ́ẹ̀jà ńlá máa ń sọ lómi àrílẹ̀ odò ni ẹ̀là ni. ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi. ó ìyá. gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ bí àsìkò ti tó fún ẹgbẹ́ wùn mí láti lọ sí òde ayé ẹgbẹ́ wùn mí ó ìyá. wọ́n sì mọ̀ pé òní já wa nítàn mọ́. ìyá gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé wọn ò já yín nítàn mọ́ rí wọn ò sì ní já yín nítàn mọ́ bí kí n pọ́mọ ọdún mẹ́ta tàbí kí n fẹ́ fẹsẹ̀ lélẹ̀ náà ni mo máa ń padà wá sẹ́ẹ̀rin ẹgbẹ́ bí kí n mọ yàgbé eyín tàbí kí n mọ yàgbé ọ̀rìn àmọ́ sẹ́yìn lọ́tẹ̀ yìí àrà ọ̀tọ̀ òun ò tún gbà láti fi padà wá. ṣe pé mí bẹ́ẹ̀ tiẹ́ rí tẹ́ ẹ sì mọ̀ wàhálà àwọn òbí ọmọ yìí ó pọ̀ lórí rẹ̀ ṣé yóò sì lè wá báyìí. ẹgbẹ́ fún mi fọkàn rẹ balẹ̀ gẹ́gẹ́ bó o ṣe mọ̀ pé nínú ẹgbẹ́ yìí gbogbo ẹni tó bá ti jẹ́wọ́ á lè kúrò láàrin wa. ìyá tí ẹ sì mọ̀ wípé àkókò ti tó fún ẹgbẹ́ tó mi láti padà wá sẹ́yìn wa láti wá bá mi ṣe ìgbéyàwó ẹgbẹ́ tó mi lọ́kọ̀ tó lò ní wáyé ò yá ìnígbà o. Ah, ah, kí wàá la ariwo o sì fún yàrá ọ̀sán lórí rẹ̀ ẹgbẹ́ wálé fọkàn rẹ balẹ̀ gẹ́gẹ́ bó ṣe mọ̀dé tó wà láàrin wa lọ́jọ́ ìgbéyàwó rẹ̀ ó gbọ́dọ̀ wà sáàrin wa. ìyá ẹgbẹ́ tó mi mọ̀ lágídí gan ṣé yóò fẹ́ wá báyìí. kò tó bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ wá ni ẹ̀yin ẹlẹgbẹ́ mi o. ó yá àbájọ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ah eléèrè ọmọ lẹ̀ ń bí látọjọ́ yìí ṣùgbọ́n eléyìí tó wà nínú yín àbíyè lẹ́ẹ̀fì nǹkan kan lẹ́ẹ̀ wá ṣe o. kí là á wà sí sí. ẹgbẹ́ lásán làá mọ̀ fi jẹ́ o. ẹgbẹ́. tẹ́ ẹ bá ti rí eléyìí tẹ́ ẹ ti bí ire tẹ́ ẹ wúre tẹ́ ẹ rí gbégbó tẹ́ ẹ rí gbégbọ̀n lẹ́yìn òṣùpá bíi mẹ́ta ẹ ṣeré míì kí mi tó wáyé ah. ó tán. sáà ti fẹ̀gbin jẹ́. bẹ́ẹ̀ni. ṣé káà ti fẹ̀gbin jẹ́ ni ìyá wa. bẹ́ẹ̀ fẹ̀gbin jẹ́. ìṣòro ilé a fi ẹ̀gbin jẹ́. ó ti tán. sálẹ̀ mi ẹ ká mọ̀ fẹ̀gbin jẹ́ ẹ̀gbin náà ni a mọ̀ fẹ̀gbin jẹ́. ẹ fẹ̀gbin jẹ́ ẹ wúri ẹ sọ ọ àbíyè ló ikú ò ní gbà lọ́wọ́ ìránṣẹ́bìnrin ọ̀sẹ̀ dáa ṣe bí tọ́ ọwọ́ mi ṣe bóyá ọmọ ń lọ gbé wá mo ní bọ́ ọba ti bí tán kó mọ́ jòṣùpá méjì mẹ́ta lọ kó o tètè lóyún mi ìle tó bá ti mu láàárọ̀ yàn ó ti parí kí ló wá ṣe fọ́mọ yẹn. kò yé mi mo ṣe bẹ́ẹ̀ ní káwọn rí ẹ ṣe mo yé mi ìyà jẹ kó má bàa kú náà. ó dá kí ló wá kí ló ṣẹlẹ̀ sọ́mọ gan báyìí. mo sọ pé ìmọ̀lẹ́ ti kó o dò. yéé olúwarí màgbọ́jọ omi o ọlọ́nà ti tọ́ ọ. Ah, ìyá ẹ gbà mí ẹ gbà mí ẹ ṣàánú mi ìtí ọba pọ̀ yìí bàjẹ́ ẹ̀rí ọbẹ̀ tí ọba tó nǹkan gbọ́dọ̀ kan méjì náà ni wọ́n lọ́wọ́ mi ẹ gbà mí. ó dá ọkọ rẹ ńkọ́. ààrẹ ah, bẹ́ẹ̀ mọ̀ yìí pé lọ́rin ní àjò ní kò sílé èmi ní kò mọ̀ wá ní o ti lọ́rin àjò. ó ti lọ́rin àjò. bẹ́ẹ̀ ni ẹ gbà mí. ṣé o mọ bí o dùn. mo mọ bẹ̀rẹ̀ sánú mi. ọ̀dà nìṣó. ọ̀daràn ẹ̀gbọ́n mi àbí jẹ́dá mo dọ̀bálẹ̀ mo dọ̀bálẹ̀ gbáko owó rà kan mo dé tó ọwọ́ mi ò tó ah, ah, ẹ̀gbọ́n mi ah, orí mi ò.

yèyí ọ̀sùn kí ló dé kí ló dé tẹ̀ ń dààmú mi ẹ̀yin ọmọ adarí oorun tẹ́ ẹ̀ lóòótọ́ tẹ́ ẹ̀ ní òdodo ẹ wá gbọ́ o ẹ ti gé igi gbá ẹ tún jẹrú mọ́ èmi wọ́n sọ fún yín tí ẹ bá fi eégún lébẹ̀ mí wọn ò ní gbà bẹ́ẹ̀ ni tẹ́ bá fi òsọjà bẹ̀ mí wọn ò ní gbà omi fún kẹ́mi ti débì yìí kò tún padà wá sọ́dọ̀ yín mọ́. Àbíkẹ́. Ah, ajá ajá. Àbíkẹ́ olólùfẹ́ mi dákun ó tiẹ̀ sí mo ti fẹ́ tí ń bẹ láàrin èmi rẹ tó o bá kọ̀ tó kò ó dé n ò ní lè dáyé mi ṣe mọ́ Àbíkẹ́ ṣàánú mi ó ń borí bàbá mu kọ́ alágbèrè bàbá àwọn ọmọ jẹ ètò ògbórí tó bàbá yín ọ̀la rẹ̀ bàbá bàbá lè pera yín ló lé yín ọmọ akú làárọ̀ jì lọ́jọ́ alẹ́ ògùngùn sùn wọ́n ṣe bí kúkú ló kú dákun. yèyé yèyé ẹ dákun olólùfẹ́ mi ni. kẹ́kẹ́nu ẹ o ò lè padà lọ sórí ilẹ̀ mọ́ oore tí elédùà ló ṣe fún náà ló ti ṣe fún ni. ẹ bí mi lẹ ẹ má kó nù. ẹ mú dáadáa ẹ mú. ẹ wo ẹ wo yà wá ìmúlẹ̀mí làbíkẹ́ ẹ jẹ́ ń pè ó ṣeé ṣe kó o dá mi lóhùn. ọ pé. Ah, àfi kí ọ̀rẹ́ mi péjú ìmúlẹ̀mí má gbàgbé àdéhùn tó bẹ́lẹ̀dá rẹ̀ ṣe fún mi lórí ìlẹ̀kẹ̀ tí mo fi pamọ́ sí ọ lọ ìlẹ̀kẹ̀ tó lólùfẹ́ mi fún mi báyìí mo ṣe tán mo fẹ́ gbàlẹ̀kẹ̀ mi bá mu. péjú ọ̀rẹ́ mi ló ń pè mí mo ti máa ní àdéhùn ní ìlú péjú mo fi ẹlẹ́dàá mi fi búra fún ọ kò sígbàkigbà tàbọjọ kọjú tó bá fẹ́ níwà fún ọ bẹ́ẹ̀ ni yìí fi pamọ́ ni ní àwọn ti tọ́jú nǹkan rẹ̀. omi fúnkẹ́ mi kí ló dé kí ló dé tó fọlẹ́dà rẹ ṣàdéhùn kó máa darí àwọn máa darí ohun tí wọn ò lóòótọ́ omi fúnkẹ́ ó di dandan kó padà sórílẹ̀ pẹ̀lú ọ̀yá ìyá ọ̀sán oh. tí ẹ bá fi egun lébẹ̀ mí n ò bá sí gbà bẹ́ẹ̀ ni kí ẹ bá fi ọ̀sán jàbẹ́ mi ò bá sí gbà torí àdéhùn tí ọmọ mi ṣe tó bá ẹlẹ́dàá rẹ̀ ṣe olóògbé kí n fi sílẹ̀ ẹ̀yin ọmọ dárí irun ẹ̀yin lẹ́ni kẹ́ ẹ ṣe àdéhùn kẹ́ máa mú ṣe tí àwa bá ṣàdéhùn àá máa mú ṣe ó ní omi fún kẹ́ẹ̀mí pẹ̀lẹ́dọ̀wọ́ rẹ o yóò gbọ́rọ̀ jẹ́ o

ẹ̀yin ẹ wo rògbòdìyàn tí ọ̀rọ̀ ọmọ mi ti dálẹ̀ nínú ìlú yìí láti ọdún ẹ wá wo ibi tó yọrí sí ẹ rí i pé bá a bá bá lọ tá a bá bá bọ̀ àdéhùn náà ló jẹ́ ọ yọrí síbi tó dáa ẹ kí ló dé tẹ̀yìn ń ṣàdéhùn tẹ́ ilé yìí mú un ṣe ìfẹ́ ò tiẹ̀ wá sí láyé mọ́ ẹ wo ẹni àbáta káfíńrà àtùpà tó lòun ẹni àjítanáwò ẹ wo ẹni tó ń bọ́ mọ́ mi jẹ tí ń bá a mú tó jẹ́ pé gbogbo ògbà ohun àtọmọ mi ni ó wá di àsìkò tó yẹ kó kéré dáadáa ó fi ẹ̀hónú burú rẹ̀ ó fi ó fi ó fi bá tọ́ dáa jẹ́ mo wá dúpẹ́ lọ́wọ́ yẹn òdodo ìwà ṣẹta gbọ́dọ̀ jẹ sọdẹ ẹlẹ́dàá ó tì ọ́ lẹ́yìn ẹlẹ́dàá ó tì ọ́ lẹ́yìn ẹsọ kò ní máa gbà bẹ́ẹ̀ wọ iwájú ni wọ́n fi gbọ́ sọ ọmọ oníkòyí ègbò kò tó bá gbọ́ pàlẹ́yìn òkè lẹ́sẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín ṣé ẹ wá rí ìwọ ìwọ lélẹ́dùn àfi ṣe sábà yìí ire ọ̀wá ni tán nínú mọ̀lẹ́bí rẹ̀ ire ò ní tán nínú mọ̀lẹ́bí rẹ̀ ọ̀ọ́bà oríire kalẹ̀ ni ṣe rí wípé àdéhùn tí ẹni yìí ṣe ẹ wo yèyé ọ̀sán bá olúwẹ̀rí sọ̀rọ̀ kò gbọ́ ọmọ mi tún pe ìyàwó rẹ̀ gẹ́gẹ́ bí ti pè kò dá lóhùn ṣùgbọ́n nítorí àdéhùn àdéhùn kan ṣoṣo wípé bá ń fi pamọ́ èyí sì dá padà fún ọ lásìkò tó o bá fẹ́ lò ẹ wá wo ohun tó bí lónìí àdéhùn ló bí gbogbo òdùnnú ayérayé tí gbogbo wa wá nílé nìyí torí ìdí èyí ẹ jẹ́ àṣerere ẹ jẹ́ ká fi àdéhùn ṣe nǹkan pàtàkì ní ọkàn àyà wa ẹni tó ṣe àdéhùn tó dúró tì lónìí oríire rẹ̀ ló ń ṣe lọ́wọ́ yìí o èyí tó sá fún àdéhùn ti ẹ̀ ń jọ sí orí burúkú rẹ̀ ń bá lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ wájú orí ìdí èyí orí burúkú ò ní bá yín o kí gbogbo yín wá lè mọ̀ pé oore lóore wọ́tọ̀ èmi náà wà á fi oore san oore ìyàwó ọmọ mi àti ọ̀rẹ́ rẹ̀ àti àbúrò ìyàwó ọmọ mi àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọjọ́ kan ṣoṣo báyìí lẹ́ ṣègbéyàwó èmi ni mo ti rẹ̀ gbogbo ohun tó bá dá pátápátá agbára ọlọ́run ká agbára ẹlẹ́dùn àká. ayé ọ̀gbọ́n ọ̀run ọmọ gbogbo ohun ẹ bá mọ̀ jẹ pátá lẹ. Ah, dúpẹ́ ara ẹni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín fún ìfẹ́ tẹ́ ẹ ní nílùú ìfẹ́ náà ò ní bàjẹ́. wọ́n ló dáa kọ́ ọmọlúwàbí èèyàn kó máa ṣòótọ́ ẹ wo táde òjọrí síbi bàbá ṣe wí. ẹ orí ẹni nígbe ni wọn lórí làbá bọ àbá fòrì ṣálẹ ẹlẹ́dàá mi má jẹ́ láyé o ẹ ṣeun ẹ gbọ́ bí àwọn olórin ṣe máa ń kọrin ni wọ́n ní ọmọ wáwá o ọmọ wẹ́rẹ́ ọmọ wáwá o ọmọ wẹ́rẹ́ ọmọ ọmọ ní òtítà obìnrin nílé ọkọ orí mi mọ́ gbòtítà tèmi ọmọ lérè ọmọ wẹ́wẹ́ o ọmọ wẹ́rẹ́ ọmọ wẹ́wẹ́ o ọmọ wẹ́rẹ́ ọmọ wọn ni òtítà obìnrin nílé ọkọ orí mi máa ń bọ̀ títà. bínú òdì àbíkẹ́ onírú ọmọ lásán kọ́ àbíkẹ́ onírú ọmọ lásán ni. òkín yàtọ̀ nínú ẹyẹ eku asín yàtọ̀ nínú eku ẹyẹ òkín yàtọ̀ nínú ẹyẹ eku asín yàtọ̀ nínú eku Àbíkẹ́ onírú ọmọ yàtọ̀ nínú.